bàbá wa dá ni ní mẹ́ríkàsì ẹni tó yẹ fi tọrọ àyíbá tó yẹ fi tọrọ àtìpáàdì àwọn ẹ̀jẹ̀ ń gbé ikú mi ogun ṣẹlẹ̀ gan gàgàgà ni yéèsè àmúdà àmọ́bẹ̀rù òdìrí òmò bẹ́ẹ̀ mú dání bẹ́ẹ̀ òdìrí òmò yàtọ̀ sọ́kọ́ bá pẹ̀rẹ̀ léyà òdìrí òmò bẹ́ẹ̀ dání rí lẹ́yìn ṣe àmọ́ ogun tí Mùdírù jà pẹ̀lú alukur'ani ló ṣẹ́gun pẹ̀lú inú mímọ́ rẹ̀ sí bàbẹ́ ẹ̀ ó ń tẹ́lẹ̀ ṣẹ́gun yẹn kò sí kankan tọ́ba yẹn pé abá dáadáa pé ẹ ẹbí wọ ni n ta àwọn ìgbàlá mọ̀ wí o àmọ́ bàbá yẹn ti ta Mùdírù ta sí bàbẹ́ gẹ́ẹ́ gbogbo àwọn ọmọ ni o àmọ́ èyí tó dé mi lójú táwọn àjọ torí à ń dìde tẹ̀lé Mùdírù lẹ́yìn ni èmi wọ́n jọ rìn káàkiri ǹjẹ́ ara nípa yìí o kìí ṣe rin wọn gbọ́ kankan yọ̀rọ̀ àmọ́tò kankan o. àjọ máa àjọ máa lọ jẹun ní UTC lẹ́kọ̀ọ́ Kingsway lẹ́bẹ̀tìsì Èkó hòtẹ́ẹ̀lì àjọ jẹun ní. nítorí òkà gbogbo ọ̀rọ̀ mọ́tò sí kankan rárá lójú ayé bàbá amọ́kúra bàbá náà ló máa ń tóun rí láàrin òun àtọ́lọ́hún tó bẹ̀rẹ̀ sí ní mọ́mọ́dírù mọ́ra báwo ti kọ́kọ́ mọ́ mọ́ra mọ́dírù gbà ní Kánò wọ́n ní kí gbà wọ́n yunifásitì àwọn yẹn níbi òbá gbá Hausa àwọn òní gbà bàbá tún ní ọ̀dà ọba alágbájá ọlọ́ba yẹn náà ní àwọn Hausa náà wà Kánò wọ́n bá gbá Hausa àwọn lè gbà ni wọ́n wá sọ fún bàbá pé ṣé káàdà kọ́lẹ́tà wá kí a lè gbọ́ mẹ́ẹ̀ sí yunifásitì bàbá ní èmi kẹ́ ẹ lè gba àbíkú sí yunifásitì èmi kí n kọ́ lẹ́tà fún yín ọmọ abuwari ah, tiẹ that was march nineteen eighty four kìsì ni tó ṣẹlẹ̀ ni pé mudiru gbégbèsè kan ìjọ náà ló dàbí ẹni pé bàbá yẹn ti jọ ṣe pátápátá àwọn kanu tíra nizamu taalim ó ṣẹ̀ṣẹ̀ jáde níbi eighty eighty one ma eighty two ma eighty three yẹn ni ìjáde tó jáde ìbẹ̀rù tí wọ́n ti lọ tẹ̀ ẹ́ kò tí ì bọ́ sórí igbá wọ́n mú nuskas níyàwó fún bàbá ládéédé wípé kó wọn ṣe tẹ̀sí ìwẹ̀ ìbádùn nínú wá kí bàbá láti kánò lórí lọ́wọ́ wọn ìrí lọ́wọ́ tó rí lọ́wọ́ wọn á ah, tíra yìí nìyí kí nìkan nínú ẹ̀ bá ló bá padà sí kánò ìpadà sí kánò ló padà sí kánò nígbà tí wọ́n lọ jà tani ta tíra ní kánò ẹ̀ bàbá kan ń pè ní Umaru Mutasu ìmọ̀ bó ti wà má ní sinimá ẹ̀ ra tíra lọ́dọ̀ ẹ̀ òun ni máa ń ta tíra ńláńlá àwọn tíra oríṣiríṣi ní mùdírù bá rí nùsà kan lọ́dọ̀ ẹ̀ ah, ah. mo ṣe ẹ̀dárí akéde lọ́sẹ̀ tó lọ nìyí tíra yìí jáde yéésà sì mo fóònù báyìí mùdírù bá bí ó tọ̀hún yẹn sẹ́yọ̀ kan tó nínú nílẹ̀ olópọ̀ àhùdà ah, ló bá gbé bí bọ́ọ̀dù kan jáde ṣé abúlé rí sí wọn lo ọgbọ́n tèkó àti tó ti já eh, abúlé rí sí dáadáa oníwàárí lọ́dọ̀ ọmọ náà sáá mùdírù bá wa sọ fún àwọn sàdá tiwa tó wà kánú pé tọ̀ mo rí báyìí báyìí báyìí báyìí tíra yẹn jáde o àwọn yàrá yẹn sọ pé báwọn afúdá tí wọ́n ń ṣe nù oníṣòwò kan ní òjẹ́ mùdírù bá pe àwọn àfáwọn yìí wọ́n wá lọ lé onítọ̀ wọ́n dẹ̀ bá tíra tẹni onítìrà yìí tì ní lọ́dọ̀ ó dẹ̀ lóògbé sínú ilé òbí bílẹ̀ ẹni tí lórí ní jẹ́ bóòlù tí wàá jẹ́ tó kọ́ wa oníṣẹ́ Ádámù nídìí owó tiẹ̀. wàláyé ìjọ́nà mùdúró palẹ̀mọ́ síra láti kánú ìjọ́nà ló palẹ̀ mẹ́ ó wá palẹ̀ mẹ́ ó wá lọ wọ the serious bus mọ́júmọ́ ọjọ́ òru bí aago mẹ́ta òru ni wọ́n dé ìdó mẹ́rin nígbà mùdúró wọlé sí níbi ọwọ́ àṣùbà àti bàbá ó ah, tún wá ní náà tíra yìí mo rí tíra ẹ̀hẹ́n ń bọ́lẹ̀ tó wá rí lọ́dọ̀ haúsá kan ní mélòó ó ní odidi ilé kan ní ha kó ló wá ṣe mo kó wá ní ìyá náà bàbá ti parí tó fẹ́ parí. wàláì ẹkú mà kúndínlò lọ́gbà sí kankan àmọ́ gbogbo àwa tá a láàyò lọ́gbà sí pátákó àgbà dókítà tá a gba pòfẹ́sọ̀ a pé ìmísí jáde sí mi dìrò la ìmísí ẹni yé ti ṣèyàn lásán rárá. torí bẹ́ẹ̀ ìdí ìyẹn bá ṣe fún tí àbá yìí ṣe fún bàbá ẹ̀ òun ní o ìdá àwọn ọmọ wọ̀nyí ṣe fún bàbá wọn òun ní o kò sì tí ì tó ẹ jẹ́ ti báyìí lọ. bàbá wa kan sọ̀rọ̀ kan jọ kan ìní dákọ̀ àfáàgbà sí ẹ sọ̀rọ̀ nípa rẹ̀ dàtà àwọn amúríkà tí inú ilé bàbá náà tò ẹ̀gbọ́n pàfàbúrò àbúrò ń bú ẹ̀gbọ́n ẹ̀gbọ́n òsèkìní kan ẹ̀kìní kan gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sáà ń dà mí. ẹni tá a sì bí àwọn ńláńlá ní ní agbègbè ilẹ̀ Yorùbá yìí náà ní lọ́nà iwájú lọ́hùn. ní àwọn bàbá wa tó wá ṣe mítìnì nìkábà wa ní ah, kò sí tó fa wàhálà fẹ́ni yìí fúnlé rẹ̀ yìí bí èyí bá ṣe pé kò fi ọ̀nà mọ́ríkàsì hàn àwọn mẹ́ẹ̀ kò fi ọ̀nà àwọn àfáà rẹ̀ tóra àwọn ọmọ yẹn ti gbọ́ sí kíní kan sùkùsù ní sàtà ní kíní kan sàtà kẹgbẹ́ gbogbo àwọn ọlọ́dà àdáta ń gbé káàkiri wọn yẹn ẹ̀hẹ́n ní sọ́jú bẹ́ẹ̀ lọ mo mọ kọ́ńtọ̀ ìbẹ́dà bàbá wa gbà jòkó so nígbà ó wá rí bẹ́ẹ̀ ni ó wá di pé àwọn ọmọ yẹn ní ò mọ ti ń jẹ́ mọ́ríkàsì mọ́ bàbá wa sẹ́yìn dòrí lé gbogbo àná pààrà mọ́ríkàsì nàmọ àwọn bá yìí wọ́n wà lágbàlagbà gbàdúrà fún àwọn ọmọ yẹn ẹ wọ́n á dì sí ńkọ́ ta ni wọ́n ń jèrè ẹ̀ gbogbo àdúrà tá à ń ṣe hmm. àfi ń dájọ́ ni gbogbo sàrà tá à ń ṣe àfi ń dájọ́ ni kí ni mọ́ tá à ń ṣe àfi ń dájọ́ ni bájọ́ bá kàn wá ẹ̀rọ ń bájà dà wá tì bájọ́ bá kàn wá sẹ́ kọ́lọ̀ ń jọ́ jàre bájà dà wá tì. Oko lóòótọ́ ọ̀dọ́ náà fi là kí á mà ẹja jọ là á mẹ́lẹ̀ fúnra wa sàgbàlagbà wàhálà má ṣe é jù ee ọdún mélòó ọmọ ọdún mélòó ni wọn. àmọ́ gbogbo wàhálà tí wọ́n ṣe lórí ẹ̀sìn lórí ìmọ̀ ọlọ́run ní kò ní parẹ́ òun ní gbogbo àwọn àṣeyọrí gbogbo àwọn àpá wa tí mo ń wò látẹ̀kẹ́ látàkì. nígbà wo fíìmù lára wọn ni pé ọmọ kí wọ́n lè ní láwọn tó ti di kàkàkàkàkà. mo sì gàgàdì wípé kí ni wọ́n tún kódà tẹ̀ ẹ́ sáà fún alágége nìkan bàbá yẹn ké wúlódà àwọn kan bẹ́ẹ̀ ni abẹ́ kọ́ kọ́tù lágége. wọn àwọn àbá wọn yẹn náà lé o wọn fi wọn lẹ wọn sì fi lé wọn lẹ ẹwọ wẹ sẹńtà tẹsẹdẹ kò lè jọrọ àbá wa di dáwọ́ kalẹ̀ kan ẹni tó bá ṣe dáadáa yóò rí dáadáa wọn ni wọn náà wílẹ̀ sọ́ọ́ di aláyà wí wọ́n lè náà sí wọn náà sá àfáàlẹ̀ wọn ọ̀rọ̀ búkà. ọ̀rọ̀ búkà mi torí ìdè gbogbo wa ni wọ́n á sí i ni ó bá agaga látàárọ̀ tó gbogbo àwọn àbá àti sọ̀rọ̀ irú tí bàbá wa sílẹ̀ kan nínú àfẹ́ tí àwọn àwọn ìmáàmù tiwa àfẹ́ pọ̀ sí wọn pé ẹ bá dáhùn kọ̀bílẹ̀ àti bàdí bó bá yá bó bá yá èèyàn padà san bàdí lẹ́yìn tí ẹ bá sálámà tà àbí báwọn náà àbí báwọn náà kọ̀ mo kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n wà kalẹ̀ mo kí bàbá wa ó ní egí ti ní rẹ̀ ẹ̀sẹ̀ àwọn àti wàhálì kọ́yọ̀ ọmọdé kí ó lè mí nísì àwọn oníyẹn kí mo kí ọba tamọ̀la bàbá àgbàna ah, ẹ ṣeun ẹ ṣeun mo tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣeun ọlọ́run ní padà lẹ́yìn. ẹ àwọn náà kábàámọ̀ gbogbo àwọn tá a bá jẹ́ ọmọ kí ó ta wá bíi eighty two ni mo jáde ní mọ́tíkàsì eighty two ni mo wà mẹ́dísì ní ìlú lábì kankan. wọn ẹ ẹ ẹ tí wọn wòran o mo dá tara nílẹ̀ o àlífà tó wá lẹ́ni o àlífà sara tó wájú ní ni o ó gba ìyá ńlá yẹwò fún mi gánà òun ni o tí ẹ kájọ máa sọ fúnra wa ó gba owó fún mi rẹ́gẹ́dẹ́ inú pé inú tèmi dùn pé ah, báríkà tó tiẹ̀ wá inú mi dùn pé yóò tiẹ̀ ó láǹfààní lára ilé kẹ́tí mo dálẹ̀ mọ́tàlù sàlámù nínú olómi ìsìlámíyà ní ẹ̀gàn tẹ́bá kọ́ mọ́tàlù sàlámù kan tọ̀dọ̀ mi là kọ́kọ́ o tẹ́bá jẹ́ òun náà mọ̀ àwọn yìí náà mọ̀ ájì mọ̀súdì ẹ̀dẹ̀ làmọ́lẹ̀ ájì mọ̀súdì ó kọ́ tẹ̀gbọ́tì gbé lọ́wọ́ nígbà náà mi jìlẹ̀ kórí lọ́kọ̀ yẹn ìmọ̀ tó bí tó ti rí sàlámù sàlámù tẹ̀mí bàbá bàbá bàbá mi àbùsàlámù ní jẹ́ èkó ló gbé èkó ló k yẹn yẹn kó ń sọ ìpìlẹ̀ tiẹ̀ kàkàrà ìpìlẹ̀ tẹ̀mí ò dá wàhálà lọ títí èkó yẹn náà mo sì dálé kéwì yẹn lẹ̀ lójú bàbá bàbá mi pàṣẹ ní bàbá bàbá mi ẹni ó bí òun Abdulsalam èkó lòun náà gbé ní eighteen ninety four ló ti lẹ́kọ̀ọ́ ó wá lu èkó yẹn ó kú ní nineteen thirty three lẹ́gbẹ̀ẹ́ ìwé tàmẹ́ wọ́n sì bàbá bàbá mi sì mú lọ sàárè rẹ̀ ah, ìgbà yẹn mo sọ pé tí n bá dálé kéwì lẹ̀ mọ́ríkà sùn náà ní dálé àmọ́ sàlámù ó kọ yẹn yóò máa lọ láíláí ni wọn ni mo fi sàlámù sí ẹlòmíín tó bá ní sàlámù tiẹ̀ náà kó sọ tiẹ̀ òun ló máa bí tó ti ní sàlámù. àmọ́ ẹ̀rọ bẹ́ẹ̀ tájì mọ̀ súdì o èmi pè wọ́n lọ wòlímọ̀ mi lẹ́ẹ̀ mi jìrì lẹ́kọ̀ọ́ ní mẹ́ta fi sàlámù tèmi tí ẹ má jẹ́ sọ́tún torí wọ́n padà wá nígbà tí ń lọ kí wọ́n ti mo lọ dúpẹ́ lé wọ́n ní à ah, ọlọ́run ti ṣètì ẹ fún ẹ à ah, dákun tọrọ káwọn náà lè rí tàwọn náà ṣe òdìrún òsì lé ẹnì kankan mẹ́ríkà wàláì fún mi náà wàláhì mo fi ọlọ́run búra wọn àti ní ọmọ dára tí ó bá tó bá fẹ́ dá mo ń lọ amẹ́ríkà mo ń lọ ìlú èbó mo ń lọ gbogbo ẹ̀gbọ́n tù mí mo ń lọ múra mo ń lọ ájú mo tù mí mo dá ní kéwòn tèmi náà lè mo ṣe òní mo fi tù mí kí ni ah, ẹ̀dá mo kílódù kù tí bá pé ẹ òní lò jẹ́ ìṣe kí ni òní kò jẹ́ ìṣe kí ni gbogbo ìyàwó tí mo fẹ́ mo fẹ́ lórí iye tó mi náà mo fẹ́ gbogbo ọmọ mo bí mo bí gbogbo ọlá níbi nísìnyí. ìṣẹ́jú méjì náà ló kù. ìṣẹ́jú méjì ló kù. ọmọláàrin ìṣẹ́jú méjì náà ó fẹ́ tọrọ sí ìdílé ọláwù bàbá wa tó jẹ́ mòdìrú tòní Ibrahim Saheed aláwùmí bẹ́ẹ̀ látòrí wọn àti gbogbo àwọn ọkùnrin délẹ̀ kí ẹ máa bí tí ì bá ti gbé ó pa àwọn obìnrin àmọ́ ti wà ní ọkọ ẹ̀yìn lè gbà á sá àyàwó alájàmọ̀ ṣàkírà èyí látòrí tiwọn èdèlè ọlọ́run tó jàre mọ̀jẹ̀ kẹ́ rí bàtúkẹ́ mọ́láyíláyí ọlọ́run ṣètánì harahara hérehére hánahán kò ní kó sáré ọgbẹ́ wá ṣe fún bàbá náà nítorí pé tí wọ́n ṣe kalẹ̀ ni wọ́n ń jẹ lẹ́yìn náà ń jẹ ìdáhùn bàbá bàbá tèmi náà ṣe kalẹ̀ ni mò ń jẹ ti tí mo ṣe oríire wọ mọ́ríkàsì tí mo ń sóyire tí bàbá alágége bí dábí kó mo sì bá bàbá alágége lọ ọdún mẹ́wàá gbáko eighty two ni mo bẹ̀rẹ̀ ṣẹ́ ninety two ni bàbá gbàgbọ́dà ìní àtàwọn bàbá sẹláńtì àjọ wà ń bẹ̀ ni lórí bẹ́ẹ̀ bọ́ọ̀lù ọ̀pọ̀ ìjọjà rẹ̀ gbogbo yín pátá ìbànújẹ́ kéré tóbi ọlọ́run ní lóyè àti gbogbo àwọn bàbá bàbá tá a wá wá bí mo rí èèmọ̀ lára gbogbo ìlú yìí ni òde ìlú yìí wá sóde ńláńlá báyìí rí. ìyẹn ni pé ọ̀kan wa ẹ ẹ lóníláwà àwọn àgbàjì náà nì kàmàlíyà àdàbíyà àwọn kàmàlíyà náà nì tó lágbàjì ni bàbá kàmàlì àgbàjì gẹ́gẹ́ ni ọmọdé lè mọ́mù ni bàbá kàmàlì. lọ́kàn náà kátó wá sí bàbá lágége tẹ́lẹ̀ àbá gbogbo wa gbogbo àwọn àbá àwọn méjèèjì tó jẹ́ Yorùbá tó jẹ́ ọmọ Ìlọrin tó kọ́ wọn kéwò àgbàjì àwọn méjèèjì àgbàjì ni àbá àwọn ẹ̀sìn yóò fi wá ọmọdé sábà lágbàjì ni bàbá ọmọ Ahmad Tijani ọmọdé ìmọ̀ọ́mù àgbàjì ni ọjà ìpadà jẹ́ ìmọ̀ọ́mù gbogbo tí ó ràn mọ́ báwọn àbí ká máa ṣọ̀kan babalágége ò sì dà kẹkẹ rú bẹ́ẹ̀ babalágége kò nílò dà kẹkẹ rú bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ bí mo ti bá gbogbo ẹ̀yin àlùfáà wa tí mo bá ìyẹn ọ̀jọ̀gbọ́n báyìí àtọ̀rọ̀ tẹ́ ń sọ jáde àtìgbà tẹ́ ń wù àtìṣe tẹ́ ń ṣe ọ̀kan náà ni gbogbo wa ọlọ́run dàpọ̀ ṣètàlẹ̀ èèyàn ṣètàlẹ̀ burúkú ọlọ́mọdé owó àárín wọn ọ̀ọ́dá ilá ìlẹ̀lá ó fi gbogbo àwọn àgbà gẹ́gẹ́ mo ti mílẹ̀ kan ní ìlànà àti dàpọ̀ púpọ̀ torí ọgbà àlejò ó ṣe díẹ̀ àmọ́ mo kí àfa wa tí ó sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ mo ti rí ìṣesí wọn látàárọ̀ tí wọ́n ti dé tí wọ́n ti bá mi níjòkó wọ́n ti rí i pé kódà wọ́n ti sọ fún mi pé àwọn wá ti ọ̀rẹ́ alájọṣe pẹ̀lú àfàṣẹ yìí ni o àwọn ò bá mẹ́ríkàsì kankan wá o àmìlà tá ẹ gbọ̀ngàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfa àdìbà ẹ ẹ ẹ bá mẹ́ríkàsì táwa gẹ́gẹ́ mẹ́ríkàsì ẹ̀dẹ̀ wọn wá ṣe lẹ́yìn torí bẹ́ẹ̀ ẹ lápẹ̀ tẹ́wọ́ ìjọba àwọn tá à ń fẹ́ àtúbọ̀tán rí. àwọn náà fẹ́ àtúbọ̀tán rí. wọ́n rí lọ́wọ́ wa. wọ́n rí lọ́wọ́ wa. gbogbo alájọ́ ń kírun gbogbo alájọ́ ń gbàwẹ̀. gbogbo alájọ́ ń kírun là ń gbàwẹ̀. àmọ́ ìwà yẹn kọ́kàn mọ́. ọkàn mọ́ pẹ̀lú wa. ó ṣòro gan ó ṣòro púpọ̀. ẹ̀ ẹ̀ lẹ́ńtẹ̀rà. ترى كيف ضرب الله مثلا جنة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء ọ̀rọ̀ rẹ̀ ìwà rẹ̀ iṣẹ́ rẹ̀ dákọ̀mọ́ kéwú tó jẹ́ nǹkan dáadáa tí bàbá wa sẹ́yìn dì orílẹ̀ ti ń ṣe òun ni o kàṣẹ́jẹ̀rà pé ń tọ̀ ìgbà tó ń ó dà gẹ́gẹ́ bí igi tó dára ni àṣìwà kọ́ mi kò sùn orílẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ni wọ́n mi sọ́wọ́. مولاي نسر الجميع كذاك وجميل جميع والقدام جميل بذات نسر نسر من أفضل غربي من كرتي بحقيقة بغير اسمها ربي وبنور النور المبلدي بأمائهم كنت به سلام محمد من جاء من بلدي وبسر قرب كذاك لأبي وأهل الجسد النارجي وبما وجدت من الأقوال بما فيه من العرج وبأهل الحي وبجسي والمال القدرة والمرجي وبديني لواسي ولذات بساتر مسلم تجزي وبقلبي في بلواك غدا وحياتك ليس بمنسجي لتجلي Wote leo mlikoni kama subuji. Amen. Manazila kulati wakanda. Timatali ya tum marbuji. Bila alibi sabi mambihimu. Kullu lkhairati ila kataji. Amen. Yasi wajibur kasiri hibiri dawali akuna tuwasri kamu tahaji. Wakala kila hauri duwanya la sotibi mufi halikwaji. Wakala kila hauri duwanya la sotibi mufi halikwaji. Wakala kila hauri duwanya la sotibi mufi halikwaji. الدين بالبلد وسلام الله على الهادي وسلام يهودا بالوجد لمحمد وعلى احمد ما بعد قوم مرجي وعلى صديق خليفته